mo kì í kábọ̀ sí àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlú mọ̀ọ́ká olórin ni DJ Cuppy òun ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ fi sọ wípé bóun ti ń wo ara òun báyìí àgbà ti ń dé DJ Cuppy òun ló lo eléyìí sórí ìtàkùn ayélujára rẹ̀ nígbà tí ó sọ wípé òun ṣẹ̀ṣẹ̀ ń ti ibi tí òun ti gun ọkọ̀ ojú omi lọ òun sì ti lọ ṣe fàájì bọ̀. So At 29 years old, I just partied till 7 a.m. on a boat at my big age. Wow. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ayélujára ni wọ́n sì ń ṣe àṣẹ àṣẹ sí ìwúre tó ń ti àdúrà ọlọ́kan òjọ̀kan èyí tí ọ̀nìrìṣà ọba ẹnìtàn ògúnwùsì ṣe fún ìlúmọ̀ọ́ká òṣèré tọkọtaya ni adébímpé àti adédìméjì lẹ́tì bí wọ́n ti ṣe àbẹ̀wò sí ààfin ọ̀nìrìṣà ní ilé oòdùà ní ilé ìfẹ́ àràárọ̀ mọ́. àwíjà wo àríbi àṣẹ lọ́kìọ́ tó o bá lè gbàṣẹ ní àìjà ìjà kò mọ̀ ní olúwo àfọ̀gbò lórí aládé lọ́kìọ́ bí àti àbú. àṣẹ lábẹ́jì àṣẹ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà òṣèré ni kọ́láwọlé ajéyẹmí òun ló ti ń kọminú lórí arákùnrin kan ẹni tí ó ré sódò léyìí tí kò sì mọ̀ ọ́ wẹ̀ kọ́láwọlé ajéyẹmí ló fi fọ́nrán fídíò kan sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí arákùnrin kan ti dúró ní téńté afárá tó sì padà ṣèṣì ré sódò tó wá kọ àkọlé sí abẹ́ rẹ̀ wípé ṣé nítorí fọ́nrán tó fẹ́ kí àwọn ènìyàn wò lórí ìtàkùn ayélujára ló ṣe sọ ara rẹ̀ di ẹni tó dágbére fáyé ní nọ́mbà ẹ ẹlẹ́ẹ̀keje Nkechi Blessing òun ló ti fi àwòrán tó ti fọ́nrán ọmọ rẹ̀ sórí ìtàkùn ayélujára bí ọmọ náà ti di ẹni tí ó di aṣojú pàtàkì fún iléeṣẹ́ tó ń ṣe ìpara kan ó sọ wípé ẹ wú ọmọ mi ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ di aṣojú tuntun léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára bẹ̀rẹ̀ sí ní kan sára sí ọmọ náà tí wọ́n sì ń gbàdúrà fún wípé kí Olódùmarè dá a sí kó sì lè gba ọ̀pọ̀ rẹ̀ nílé ayé ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà òṣèrébìnrin àwòyẹmí bùkọ́lá ó ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ fi gba àwọn ènìyàn nímọ̀ràn látara fọ́nrán fídíò bàbá akilẹ̀ eléyìí tí ó ń sọ nípa ìlara ó sọ wípé òótọ́ pọ́nbélé ó ní bàbá náà sọ ẹ jẹ́ kí a wò díẹ̀ níbẹ̀. sọ ọmọdé tó fi tẹ́gbẹ́ sọ ọmọdé tó fi làlùyọ sọ tó fi jẹ́pọ̀ wà lójú kan bí omi adágún ọ̀fẹ́ màá bí mm. ó ń ṣèlara. yéè èèyàn lè máa ṣe lára kọ́ là láyé. nílò hmm. ara rẹ̀ pa lónìí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìdúmọ̀káwọ́ olórin ni tọ́pẹ́ àlàbí ló ti sọ wípé ìyìn ọlọ́run kò ní tán lẹ́nu òun látàrí bí ó ti fi fọ́nrán fídíò ibi tó ti ń gbé ọlọ́run ga tó sì ń yìn tinútinú rẹ̀ ní ibi ètò ìsìn kérésì kan eléyìí tó ṣẹlẹ̀ nínú ilégbèé níbi tí òun pẹ̀lú ọkọ rẹ̀ kọ́ ilé wọn sí ó sọ wípé àkọ́kọ́ ríru rẹ̀ léléyìí tó ń ṣẹlẹ̀ nínú ilégbèé àwọn léyìí tí ó sì sì fi fọ́nrán náà níbi tí ó ti ń kọrin yin ọlọ́run sí orí ìtàkùn ayélujára rẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin òṣèrébìnrin ni Bukola Arugba ló ti fi fọ́nrán fídíò ọ̀dọ́mọdébìnrin kékeré kan sí orí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí ọmọbìnrin ọ̀hún ti dúró níwájú àwọn akẹgbẹ́ rẹ̀ lásìkò tí wọ́n ń kọrin tí ọmọbìnrin ọ̀hún sì ń fi ọwọ́ bí ara jó tó ń yin olódùmarè bẹ́ẹ̀ èyí ló mú kí Bukola Arugba kó àpélé kan sí abẹ́ wípé bí òun ti rí rèé o láì dá ẹnikẹ́ni lóhùn nígbà tí òun bá yin ọl ọlọ́run olódùmarè ẹ jẹ́ ká wo díẹ̀ níbẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta akọrin ni ira star òun ló ti ń rántí ìṣẹ̀lẹ̀ èyí tó ṣẹlẹ̀ sí ní lọ́lọ́ yìí bí ó ti wá sórí ayélujára tó sì sọ nípa ìkọminú rẹ̀ wípé ó kù díẹ̀ kí òun sọ ẹ̀rọ gbohùngbohùn tí òun fi ń kọrin nù lórí ìtàgé látàrí bí òun ti ń ṣiṣẹ́ lọ́wọ́ tí òun sì jó tó ń yọ̀dí sí àwọn olólùfẹ́ òun àmọ́ lójijì ni ọkùnrin kan pariwo wípé kò sí ń bẹ̀ mọ́ èyí tó fẹ́ pa òun lẹ́rìn tóun sì fẹ́ sọ ẹ̀rọ gbohùngbohùn tó tó ń bẹ lọ́wọ́ òun nù ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì adẹ́rìn pòṣónú ni délé ọmọ wòlíì àgbà òun ló ti fi fọ́nrán fídíò ara rẹ̀ níbi tí ó ti lọ gba abẹ́rẹ́ àjẹsára eléyìí tó wà fún ìdènà ìtànkálẹ̀ àrùn covid-19 léyìí tí ó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ayélujára máa sọ wípé aṣọ tilẹ̀ lójo nítorí wípé ọkùnrin náà fẹ́ẹ̀ kọ̀ láti jẹ́ kí wọ́n gún ní abẹ́rẹ́ ọ̀hún ẹ ká wò díẹ̀ níbẹ̀. ká mú kásìmù àgbẹ̀dẹ yìí. ọ̀dẹ́ bá ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé a ti fi yín lọ́kàn balẹ̀ pé bí tẹlifíṣàn Orísun ti ń ṣe àjọyọ̀ ọdún mẹ́wàá bákan náà la ó ti orúkọ àwọn tí wọ́n bá jáwé olúborí nínú ìtakàngbọ̀n arẹwà Orísun sórí ìtàkùn ayélujára a ó ti orúkọ àwọn tí wọ́n jáwé olúborí láti orí ayélujára sínú ìròyìn àjàbalẹ̀ wa ní báyìí àwọn ènìyàn mẹ́ta ni wọ́n ti jáwé olúborí nínú ìtakàngbọ̀n ọ̀hún ẹni àkọ́kọ́ tó jẹ ẹ̀bùn one hundred and fifty thousand naira èyí tó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà àádọ́jọ náírà òní kadijatu idris èyí tí ó ní ìtàkùn ayélujára instagram underscore flashy lórí ìtàkùn ayélujára rẹ̀ òun ló gbé igba òrókè nígbà tí àṣàkẹ́ akéwì gbé igbákejì pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà nígbà tí annex ọmọ vincent eléyìí tó fi èyí ṣe ìtàkùn ayélujára rẹ̀ àmọ́ tí orúkọ rẹ̀ gangan jẹ́ robert vincent tó jẹ ẹ̀bùn ẹgbẹ̀rún ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà ní àṣàkẹ́ akéwì ẹnìkẹta oní robert vincent àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n jáwé olúborí nítorí náà ẹ má kọ̀mínú láti lọ sórí ìtàkùn ayélujára wa ẹ tẹ̀lé wa kí ẹ sì fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí tó sì gbọ́ orúkọ rẹ̀ láti orí àjà àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá kò tán síbẹ̀ ẹ ó láǹfààní láti pàdé wa níbi ayẹyẹ ọdún kẹwàá Orísun léyìí tí ìpolówó rẹ̀ ń lọ lọ́wọ́ ẹ kú oríire. kò ní jù báyìí lọ fún ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó lọ ẹ jẹ́ ká máa rántí wípé nínú ohun gbogbo tí a bá ń ṣe ìforítì òun ni bàbá ìwà ṣògo rẹ̀ nìkejì lórúkọ tèmi.